subhanallah sẹ́gbẹ́ntọ́fà ó ti jìyà lónìí ètò wa mú ọ jìyà ó tún ṣetán láti ṣe lọ́la kí ló fà al-iman kí ló fà aha ìwọ nísìn ó ń pe àwọn èèyàn lọ sí díẹ̀ sí ọlọ́run ó ń sì ń pe wọn bil kitabi was sunnah ẹnìkan á ní ẹ̀rọ ojú rẹ̀ kónkónkónkó tọ́tẹ̀síwájú ni àbọ̀ ọ̀dàdúró nàám wọ́n mà lójú rẹ kòǹkòǹkò nàám ṣé kòǹkòǹkò wá lójú rẹ rí ṣùgbọ́n ẹni tí ń bú ọ nífẹ̀ẹ́nu wa rọ́ọ̀f torí ẹ ò ní sì torí fífẹnu wa rọ́ọ̀fù tiẹ̀ kó fi ìpènyàn sójú ọ̀nà ọlọ́run ọba sílẹ̀ a ti sọ fún yín tẹ́ bá rí nínú àdéhìí kan tí wọ́n bá sọ yìí pé wàhánà Abdillah tí wọ́n dárúkọ bàbá ta ni wọ́n gbà lérò náà rí Abdillah radiyallahu anhu òun là nàbì sallallahu alaihi wa sallam sọ fún pé ká alukóraani sinmi létí kí n gbọ́ Ibn Mas'ud oni aqra'uhu alayka wa alayka unzil báwo ni ṣe kí alukurani fún ọ tó ti jẹ́ pé wọ́n lọ́lọ́ ń sọ alukurani fún anabi ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì anabi ni mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì Ibn Mas'ud radiyallahu anhu ọwọ akí al-Qur'an ní sànàbí sallallahu alayhi wa sallam lè títí tó fi débi àyà fa kayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala ha'ula'i shahida anabi bá ló tó anabi bá bẹ̀rẹ̀ sí ní dàmíje lójú tó. So, eléyìí ni abdullah ibn mas'ud ọ̀n bẹ́ẹ̀nu àwọn tó mal kuraani kejì láàrin àwọn sàhábà nàbì sallallahu alayhi wa alihi wa sallam dárúkọ ẹnìkan míì tó nà tó mal kuraani kejì ibn mas'ud. obayi ibn kaab obayi radiyallahu anhu oni ibn mas'ud ni kunna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fi qubbah. àwa ń bẹ pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam ilé sóró kan à ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lábẹ́ ilé sóró kan ilé wo ni wọ́n máa ń pè ní ilé sóró náà ilé wo ni wọ́n máa ń pè ní ilé sóró fẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ mọ̀ bí ilé fúlàní sá lọ́dọ̀ àwọn lárúbáwá àwọn náà máa ń kọ́lé kékeré tẹ́ǹtì ni wọ́n fi kọ́ gẹ́gẹ́ bí ẹsẹ̀ rí táwọn èèyàn náà lónìí tí wọ́n ń lo tẹ́ǹtì láwùjọ wa tí wọ́n bá ń ṣe tẹ́ǹtì tí ò lè gbàyànjú méjì mẹ́ta lọ àbí èèyàn mẹ́rin á pè nílé sóró àwa ń bẹ pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam nílé sóró kan bíbẹ wọn pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kí ni ń tọ́ka sí àwọn sàhábà wọn là ń bẹ pẹ̀lú anabi kí ni ń tọ́ka sí. àwọn sọ̀hábà ń bẹ pẹ̀lú anabi kí ni ń tọ́ka sí na ẹ ń tọ́ka sí pálánú lànábì ń tọ́ka sí pánábì èsì kà ń tọ́ka sí pánábì èsì òkúròrò nítorí pé ní tí ti ṣe súnmá yóò ṣe é rí wa ṣe súnmá àbí ولو تفضا غليظ القلب لانفض من حولك ìkẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe fún wa nàbì sẹ́lá lẹ́gbẹ́ rẹ fi rọ̀ fún wa tó o bá lọ jẹ́ òkúròrò aláyàkókò nàkí gbogbo wọn ọba sákò lọ́dọ̀ rẹ̀ ṣé ẹ káwọn náà lè bàjẹ́ ni àbí ká rọ̀ ewu lẹ mú àbí ká lè bàjẹ́ ẹ̀mí ọ̀gbà wẹ̀dẹ́wẹ̀dẹ́ nàám kí ló dé nítorí pé a fẹ́ pèèyàn lọ sídi ẹ̀sìn ọlọ́run àwa ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam nínú ilé sóró kan nahwan min arba'ina rajulan àtogójì èèyàn àtogójì èèyàn tá à ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam faqal atardawna an takunu ruba ahli aljanna ǹjẹ́ ọwọ́ awùnyí nínú mẹ́rin gbogbo ẹni tí wọ́n wà lálẹ́ jẹ́ nàbì rọ́bẹ̀ ìdá kan nínú mẹ́rin gbogbo ẹni tí wọ́n wà lálùjánnà anábì ń bi àwọn sàhábà léèrè tó wù yín kọjá pẹ́yìn lẹ́jẹ̀ one over four gbogbo ẹni tó bá wà nínú àlùjánnà tó wù wá àbí ó wù wá. ọ̀dà ẹni tí wọ́n wà àlùjánnà yẹn sálọ́mù anábì muhammed sallallahu alayhi wa sallam nìkan ni àbí gbogbo àlùmọ̀ tó ti síwájú látòrí baba ńlá wa adam alayhi salam títí tó fi dórí anábì sallallahu alayhi wa sallam sáwọn ni wọ́n wà àlùjánnà àbáwọn èèyàn tà nábì nìkan láti ayé baba ńlá wa Adam aleyhi salam títí dórí ayé anabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà táwa bá jẹ́ rọ́bà ìdá kan nínú mẹ́rin kí wọ́n làwọn èèyàn yókù ọkọ̀ mẹ́ta nínú mẹ́rin ọ̀dà táwa bá kó one over four táwa la pọ̀ jù ní àbá pọ̀ jù. ẹ̀wà dúró èèyàn tó ti wáyé látòrí Adam Noah ibrahim musa isa àtàwọn anabi mi zakariya yahya dawuda suleimana aliyasa yaakub idris àti gbogbo àwọn anabi yẹn adúrò àwọn èèyàn wọn kó wá jẹ́ pé anabi wa sallallahu alaihi wa sallam ó kó ìdá kan nínú mẹ́rin ó túmọ̀ sí pé àlùmọ́ anabi sallallahu alaihi wa sallam kódà tí wọ́n bá jẹ́ ìdá kan nínú mẹ́rin ẹni tó wà nínú alìjẹ́nà àjẹpọ̀ àwọn ni wọ́n ṣe kí ni àwọn ni wọ́n pọ̀ jù à ń bẹ lọ́nkọ́dá ọ̀kan nínú wa anabi ń béèrè sówù ẹ̀yin àbí òwì òwù yín láti wà lìjánà àbí òwì ok látàrí pàǹsó fúnfún akàn wà lìjánà ní sá látàrí pàǹpẹ gàn akàn wà lìjánà ní sá látàrí ká máa ṣe sọ láti wà ní dakureku akàn wà lìjánà ní sá látàrí ká máa fẹ́wọ́ ká máa jalè akànwà àlìjáná ni sá látàrí pàǹtẹ̀ láwọn eléégún akànwà àlìjáná ni sá látàrí pàǹsòrò sáwà àlìjáná wọn ń sìn òkè Ìbàdàn òòsà ògìyàn Ọ̀ṣun Òṣogbo òòsà pópó gbogbo àwọn eléyẹn kọ̀rí kún mọ́sílẹ́tún ìlà jahannam ojú ọ̀nà jahannam làwọn eléyìí sáàgbà bá ní gbà ọlọ́mọṣẹ́ ọlọ́mọ jahannam. anabi ń bi wọn léèrè wọn ni à ó wù wá o kọjá pàwọn alájẹ one over four gbogbo ẹni tó bá wà lálẹ́ jẹ́nà qal anabi tún bi wọn léèrè atardawna an takunu thulutha ahli aljanna ǹjẹ́ wù yín kọjá pẹ́yìn lẹ́jẹ́ ìdá nínú mẹ́ta gbogbo ọmọ aljanna sẹ́mọ̀ pé ìdá kan nínú mẹ́ta ọ̀pọ̀ ju ìdá kan nínú mẹ́rin lọ àwọn sàhábà tún dáhùn wọ́n ní bẹ́ẹ̀ ni anabi bá ní wàlẹ́dí nafsu muhammadin biyade mo fi ẹni tí ẹ̀mí muhammadu ń bẹ lọ́wọ́ rẹ̀ búra tálẹ̀ ẹ̀mí muhammadu ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀mí tí wọ́n ń kọ́ ọwọ́ ta lọ́wọ́ ọmọ kan lọ́wọ́ bàbá òun ọwọ́ talẹ̀mí wá wà bìmàánà tó bá wọ ọlọ́run ká sẹ́kù á sẹ́kù tó wù ká kú á kù torí rẹ eléyìí bẹ nínú àwọn ọ̀nà tá a fi máa búra wàláhi tàláhi bẹ́láhi wàlẹ́dì nàfsí bìyẹ́dì wàlẹ́dì nàfsí bìyẹ́dì wọ̀rọ̀ bílkàdà wàlẹ́dì kọ́lákọ́ni wàlẹ́dì kọ́lákọ́ kúlẹ́ṣẹ́yì bá ti ṣe máa búra nìyẹn anabi ni mo fi ọlọ́wọ́n bá tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra inni la arju an takunu nisfa ahlil janna dájúdájú èmi ràn kan kọjá pẹ́yìn lẹ́jẹ̀ ìdajì ọmọ alìjanna allahu akbar ọlọ́run dákun dáwà náà jọ kan nínú wa mọ̀ ń ràn kan kọjá pẹ́yìn àlùmọ́ mi lẹ́jẹ̀ ìdajì ọmọ alìjanna ẹ̀sìn mọ̀pá àlùmọ́ anábọ̀ muhammad sallallahu alayhi wọ́n pín sí méjì à ń pa àwọn alákọ̀ọ́kọ́ ní ummatul ijaba ummatul àwọn àlòmọ̀ tó gbọ́ tí wọ́n gbà ìyẹn àwa tá a ti jẹ́ mùsùlùmí àwa ti gbọ́ àti gbà ọlọ́run dákun má pa wá dá sáìdá àwọn àlòmọ̀ àwọn ni ummatud da'wa àwọn ẹni tó gbọ́ àmọ́ tó ṣe pé wọn ò sí gbà àwọn ẹni tó gbọ́ tó ṣe pé ànábì wa sọ pé wàlọ́hì mọ́nrán kan kọjá pẹ́yìn lẹ́jẹ́ ìdajì ọmọ àlùjánnà èwo nínú àlùmọ̀ méjèèjì lànàbì gbà lérò ọmọtó alìjàbà ọmọtó àwa tá a ti gbọ́ tá a ti gbà ànábì ní mọ́nrán kan kọjá pẹ́yìn lẹ́jẹ́ ìdajì ọmọ àlùjánnà ẹ má bí ó ti ṣẹlẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ nínú àdéhìí kan ó ní gbogbo ànábì tọ́lọ́run aláyé yìí kò sí ànábì kan àfi kọjá pọlọ ń fún ládùá kan tó ṣe é pé àìsí làì gbá rẹ gbogbo ànábì pátá korongodo ọlọ́run fún wọn ládùá kan ládùá náà jẹ́ pé àìsí òun làì gbá rẹ kò wá sí ànábì kan nínú àwọn ànábì yìí àfi kọjá pò ti lo àdúrà kan tiẹ̀ yẹn látàyè gbogbo àwọn anábì ti lo àdúrà àwọn tí ò ní sáláì gbà láti ayé ṣùgbọ́n mi mo fi tèmi pamọ́ díjọ́ gbẹ̀ndàlù kìyàmà Allahu akbar òhun náà ni ìtọrọ pẹ̀ fáwọn àlùmọ̀ mi lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà anabi ọmọ tọrọ pẹ ọlọ́nsàánú rẹ̀ jọ́ alìjẹ́nà ọlọ́nsàánú rẹ̀ jọ́ alìjẹ́nà ọlọ́nsàánú rẹ̀ jọ́ alìjẹ́nà ọlọ́nsàánú rẹ̀ jọ́ alìjẹ́nà títí tí ó fi jẹ́ pé ìdajì ẹni tí ó wà alìjẹ́nà àlùmọ́ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma harisun alaykum bilmu'minina ra'ufur rahim ọlọ́dà kò sáwa náà nínú ẹni tí wọ́n wà lè jẹ́nà ọ̀dà ní ìgbà tí ìjọ ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n bá jẹ́ ìdajì ẹni tó wà nínú àlìjánà ta ni ó jẹ́ ìdajì yòókù àwọn àlùmọ̀ yòókù gbogbo àwọn àlùmọ̀ yòókù gbogbo àwọn ni ó jẹ́ ìdajì ọmọ àlìjánà kí ló dé tànàbì fi sọ bẹ́ẹ̀ ṣé ọmọ àlìjánà ò ní pọ̀ ni nítorí pé tẹ́ bá wo adúrò àlùmọ̀ tó ti síwájú wọ́n pọ̀ gan-an tí ó fi wá jẹ́ pé àwa la kẹ́hìndé àwa láti wá jẹ́ ìdajì ẹni tí ó wà nínú ọmọ àlùjẹ́nà anábì sàlàyé wàdálíkà ànàlùjẹ́nàtà láyàdọ̀kọlọ́ ha ìlà nàfṣàn mùsùlùmí ẹni tó fà tó fi rí bẹ́ẹ̀ òun náà ní pé àlùjẹ́nà ẹnìkan ò ní wọ tó bá di jọ́ àfi mùsùlùmí ẹnìkan ò ní wọ àlùjẹ́nà àfi mùsùlùmí torí ẹ̀ náà la sọ pé tí wọ́n bá fẹ́ wọ́pọ̀ látọ̀ fẹ́ wọ́pọ̀ látọ̀ fẹ́ sóríire gba islam kó o lè bá a là sẹ́bẹ̀yìn náà mẹ́rin rẹ̀ ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ẹni tó bá ti kùnà láti ṣe islam kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run bò ní gbà tó ṣe dípò islam lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn yóò sì jẹ́ ọ̀kan nínú ẹni tí ó ṣòfò forí sánpọ́n fìdí rẹ́mi tó bá ti jọ gbẹndẹ́lú kéyàmà. nínú àdìsá nàbì muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí ìmáàmù muslim tó gbà wá ó ní walladhi nafsi biyadihi mo fi ọlọ́run ọba tẹ́mì mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra la yasma'u bi ahadun min hadhihi al-ummah ẹnìkan ò ní gbọ́ nípa mi nínú àlùmọ̀ yìí yahudiyun wala nasrani kó nítàn wá jẹ́ yahudi àwọn ọlọ́jọ́ sátidé àbí kó àwọn ọlọ́jọ́ sannde thumma la yu'minu billadhi ataytu bihi kọ́ wa kọ̀ láti gba ntọ́lọ̀ fi rán mi gbọ́ ìlà dákàlẹ̀ náà àfikọ́jọ́ pé yọ wọ̀ náà eléyìí túmọ̀ sí pé ojú ọ̀nà tá a wà ọlọ́run ti ṣe wá lóore ńlá o oore Islam a lè fowó rà oore Islam a lè fi bàbá wa gbà oore Islam a lè fi ya wa rí oore Islam a lè fi ìlú wa rí oore Islam àlè fẹ́ yá wárí oore islam àlè fowó iyì ọlá tá a bá nírì ṣùgbọ́n man yuridillahu an yahdiya yashrah sadrahu lil islam gbogbo ẹni tó bá wu ọlọ́run tọ́lọ́ ń gbèrò láti fi mànà kí ni ó ṣe fún yóò sì payá àyà rẹ̀ sẹ́sìn islam ọlọ́run bá tó sì payá àyà wa sẹ́sìn islam ọlọ́run mọ́ pàwádà sáìdá o ọlọ́run mọ́ yà wá ń kèfèrí o anabi lẹ́nìkan ní wàlìjánná àfi mùsùlùmí torí ẹ̀ nàrà sọ wípé bàbá gbogbo rẹ pátá porongodo ní kíni alẹ́ islam ẹni tó bá lówó tí ò ní islam kò ní nǹkan kan ẹni tó bá lọ́lá tí ò ní islam kò ní nǹkan kan ẹni tó bá nípò tí ò ní islam kò ní nǹkan kan kí ló rò pé o ní nígbà tó o ní islam kí ló rò pé sọnù fẹ́ni tó jẹ́ mùsùlùmí nígbà tó òun ò nílé ayé lópin ìgbà tó bá ti ní islam gbogbo oore ló ti ní ọlọ́run dákun má gba oore náà lọ́wọ́ wa. sheikhul islam ibn taymiyyah rahimahullah ó ní kí ló dé ẹ̀ ń gbọ́ tá a máa ń sọ pé islam ó ní bá bọ́ orí islam ní bá bọ́ orí àwọn ọ̀pàdánù kankan gbà tá a ti ní islam ìwọ ò ní kankan nígbà tó o ní islam ó lálàyé rẹ̀ ni. ó nítorí pé gbogbo ń ta bá níláyé ń dì ayé la ayé la sílẹ̀ sí tó bá jẹ́ nǹkan máa gbádùn orí láyé wàá gbádùn rẹ̀ láyé àmọ́ tó bá lọ sálùkìyàmà ò ní rí nǹkan ma síbẹ̀ náà rí sẹ́yìn bá kú kí ni wọ́n máa fi sínú sàárì òkú lẹ́yìn òkú kí ni wọ́n máa fi bẹ̀ kò sí tó máa fi síbẹ̀ tó bá tiẹ̀ gbàgbé tó bá fi nǹkan kan sínú sàárì èèyàn kò sí tàbí ṣùgbọ́n àwọn kan wàá fọ́ sàárì wọn ò mú tó bá bọ́ bẹ̀ ẹnìkan wọ́n lọ ibi tí wọ́n ti wá ń gbókù sí sàárè id card bá bọ́nu sàárè wọ́n ti wá lọ egbetirégbe egbetirégbe ah my id card my id card ah kọ́mọ̀ lọ jẹ́ pé nù sàárè bàbá tá a bò mẹ́lẹ̀ ń jò ní lọ́bọ̀ sí nítorí id card àfìgbà tọ́lọ tọ́lọ tú sàárè tí wọ́n máa lo id card lálùkìyàmà níjọ́ tó ń bá kú sí wọ́n bá fẹ́ id card sínú sàárè but ẹni tó wà láyé ló máa ń lo id card and id card is not money but ó lè result sówó nítorí id card àfìgbà tó wọ́n náà tó débi sàárè ń tọ́ lọ yọ id card tiẹ̀ jáde mọ́kò bá mi ìwọ ti lọ tiẹ̀ mọ́kò bẹ́ẹ̀ mi eléyìí túmọ̀ sí pé gbogbo níta bá ní nílé ayé ń bọ́ láàfin sí ilé ayé ni àní mo lọ síbi kankan tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà àwọn ọlọ́lá ayé àwọn olówó ayé àwọn onípò ayé wọ́n ti fọlá sílẹ̀ láyé wọ́n ti fipò sílẹ̀ láyé wọ́n ti kó wọn sílẹ̀ láyé kò sí tí ọ̀sẹ̀ kù lónìí. yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim owó ò ní ṣàǹfààní àwọn ọmọ ò ní wúlò fún yàn nǹkan yọ̀kan tó lè gbọ́ lẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù òun náà ní kó gbé ọkàn tó lálàáfíà pàdé ọlọ́run ọba wa ọkàn sì ní jẹ́ ọkàn tó lálàáfíà àyàfi sí al-aqidatu sahiha tí máa ń bẹ nínú ọkàn yẹn tí wọ́n sọ fún pé al-aqidatu sahiha kí ló túmọ̀ sí. a ti mọ̀ pàtì sọ́kàn tó lálàáfíà àmọ́ kí ló kó sínú tó máa ń sọ pé hàdà zu aqidatin sahiha kí ìtumọ̀ rẹ̀ ni pé yu'minu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa yu'minu bil qadari khayrihi wa sharrihi. tọ́mọ̀nì kò wá sí ìdánilẹ́kọ̀ọ́ lọ́la fáwọn èèyàn nípa al-aqidatu sahiha ntọ́sọ̀ náà nǹkan mẹ́fẹ́ fàyè. al-imanu billah al-imanu bil malaika. الإيمان بكتب الله الإيمان برسل الله الإيمان باليوم الآخر والإيمان بالقدر خيره وشره انت أنكني العقيدة الصحيحة على يرى لواقو bàbá ṣe ní màá sí ó lè kúrú o bí màá rẹ bá ṣe kúrú sí. ẹnìkan ò ní pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó lálàáfíà àfikọ́jọ́ kó ní al-aqidatu as-sahiha. tó Ibn Taymiyyah sọ pé tó bá ní Islam àwọn ni wọ́n wọ àlìjánà sẹ́yìn má àlìjánà à ń gbúrò rẹ̀ náà nínú hadith al-Qudsi ọlọ́ọ̀ni nínú àlìjánà mo kó nǹkan kan pamọ́ fáwọn ẹrú mi sínú ẹ̀ àwọn nǹkan yẹn ma la aynun ra'at ẹ̀yinjú kan ò rí rí wala etí kan ò wàlà xatọ̀rọ̀ àlà qalbi bashar irú rẹ̀ kò rúwúyẹ́ lọ́kàn èèyàn rí níbi tó dáadé alìjánà alìjánà ṣe bẹ́ẹ̀ yìí mà arduha as-samawati wal ard ìbú rẹ̀ ìbú alìjánà ìbú sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni tí wọ́n bá sọ wípé ìbú rẹ̀ ìbú sánmà méjèèje fífẹ̀ sánmà méjèèje àti fífẹ̀ ilẹ̀ méjèèje ni ó bu àyà bí ó bu àyà ọ̀dà ìbú yàrá tí máa gùn tóòró yàrá náà èwo ló máa ń gùn jù ṣé brẹ́tì ni àbí lẹ́yìn tó brẹ́tì rẹ̀ òun náà ni brẹ́tì sánmà méjèèje àti ilẹ̀ méjèèje àjẹpẹ́ lẹ́ǹtì rẹ̀ ńkọ́ yọ kọjá bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá yọ lódo àwa kàfàrà gbogbo mùsùlùmí ọláwọn ń retí àtiwá náà ni àtiwá àtiwá àtiwá ẹ̀yin mẹ́ta ẹ̀ta oró tẹ̀ ń jọ́n sanra ẹ̀yin jẹ́ ń di àánú ẹ̀yin nìkan lẹ́wà lè jẹ́ nínú ṣé wàá jẹ́ lè kẹ́ àbí lè yà nàám àní ìsìn akọ́lé ojúlé mẹ́wàá ìwọ nìkan lọ wà ṣé gbádùn ni àbí yà ìyá burúkú à ìgbádùn wa o wọ́n nìkan yàrá kìíní yàrá kejì yàrá kẹta yàrá kẹ yàrá karùn yàrá kẹfà yàrá keje yàrá kẹjọ kẹsàn kẹwàá wàhálà ìwọ́gbọ́n ọmọ òfin irú ìyàwó ni bàbá ńlá punishment. ẹ̀rí pé yorùbá náà sọ yìí pé aláyà ló lè gbélé ńlá àwọn àfihàn pé aláyà tó bá jọ dàrán ló lè dágbélé ńlá mo rò pé yé wa ẹ̀ ń torí pé tó ọ̀ ńláyà ìwọ nìkan yàrá mẹ́wàá wàláhi mùsíbà so àmọ́tọ́ ọba jẹ́ ìwọ náà tún jọ dàrán ọjọ́ dàrán burúkú àwọn ọ̀daràn ìfẹ́ kéèyàn súnmọ́ ojúlé ojúlé mẹ́ẹ̀ẹ́dógún ọ̀bá wà nulẹ̀ mo rò pé yé wa torí báwọn ọmọ akutọ́ máa wọ bí wọ́n rà sírí tọ́ bá tún wọ bí wọ́n tún rà sírí torí ọ̀daràn tọ́láyà òun ló lè dágbélé ńlá so àlùjànnà yẹn fífẹ̀ rẹ̀ nù ọkọjá gbogbo bá ṣe lérò gbogbo àwọn pàǹdùkú ìdọ̀tí là ń kàn kó káláyé táwọn sanra jẹ wọn wọnú lé mi o mo tún lè wọnú lé láì ilé wo ni ànídẹ́rọ ń gbé ká ilé tó kún fẹ́rùkú àti jàǹká o abẹ́rẹ́ nǹkan mẹ́ ilé tó ẹgbẹ́ yóò máa dá sán ilé tó ẹgbẹ́ ẹ̀yin náà mọ̀ pé inú àwọn ẹlẹ́yìn èrú lè jáde kọ́ máa lé ọká abẹ́rẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ tó nínú ilé ebẹ́ ẹ̀fọn wa mẹ́ inú ilé yín tẹ́ bá yí àgbẹ̀ nu tẹ́lẹ̀ tì yín tẹ́ ẹ lè máa fi mú kásá rẹ̀ nu pálọ̀ náà sẹ́bílẹ̀ ayé ilé ile rọ́nà ni ṣùgbọ́n lè ṣàlìjẹ́ nà là ọkọjà bẹ́ẹ̀ torí ẹ̀ kò yẹ kẹ́ ẹ̀ tẹ̀gbà sí ilé ayé kẹ́ ẹ̀ gbàgbé alùkìyàmà gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ká wá ti torí alùkìyàmà ká tún pa àti wá dáadáa sí ilé ayé ń bí fáwọn àtòkù sẹ́nu ọ̀nà mẹ́sàlásì nígbà tí gbogbo yẹn bá gba fi sẹ́ lọ fáwọn asọ̀kọ́lọ́ wọn bó jẹ́ máa rí ṣe tẹ́yìn bá ti rí ṣe àwa náà máa nǹkan gbà ìsìláàmù gbà bẹ́ẹ̀ àbí ọgbà bẹ́ẹ̀ ọgbà bẹ́ẹ̀ o oníkálukú gbọ́dọ̀ gbìyànjú àmọ́ ọ̀gbọ́dọ̀ gbé ilé ayé kó gbé léyà débi pé wọ́n wá ní nírònú méjì ju ayé lọ. torí anabi sallallahu alayhi wa sallam ọlẹ́nìkan ní wàlẹ̀ jẹ́nà àfi mùsùlùmí ẹnìkan ní wàlẹ̀ jẹ́nà àfi mùsùlùmí bóòlù ẹsẹ̀ ń dúpẹ́ fọlọ́n lórí pé jẹ́ mùsùlùmí. naam naam pẹ̀lú àwọn oríkèé ara wa ahọ́n àti ọkàn wa bá a sì máa dúpẹ́ fọlọ́nù pàjẹ́ mùsùlùmí oríkèé wa ahọ́n wa àti ọkàn wa nǹkan mẹ́ta tá a fi máa dúpẹ́ fọlọ́n lórí pàjẹ́ mùsùlùmí nù ó dúpẹ́ fọlọ́n nígbà tí ọba ara rẹ̀ mùsùlùmí tó sì jẹ́ni tí ń sin lọ́hùn nítorí kí tó o bá ti sin lọ́hùn gbogbo yòówù tó ń bá ń ṣe lórúkọ kó ń dúpẹ́ fọlọ́n á máa sọ ike aláìmoore ni ọ́ ẹnìkan ríra rẹ̀ mùsùlùmí inú rẹ̀ wá dùn ó wá ní máa jó máa yọ̀ máa tàdíréke máa fi gbóòlùwàga ṣé òdúpẹ́ nu òdúpẹ́ o ẹnìkan nítorí pé ó ti ríra mùsùlùmí ó wá ń fò ó ń bẹ́ ó ń sọ̀kalẹ̀ ó ní mo lè fò mo lè bẹ́ torí pé mo jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ yẹn dúpẹ́ fọlọ́ nu kò fọlọ́ o ẹnìkan wá kó àwọn èèyàn jọ ó ṣe fún wa bóyá wọn dín ni bóyá ni bóyá òun náà ni wọ́n ń pín fáwọn èèyàn kí ló dé ó lòun fi ń dúpẹ́ fọlọ́ àárín mẹ́tíláṣì ẹ̀yin yọ zakat ẹ̀yin ti sùyàm ẹ̀yin ibà yìí ní ìsìn ọ̀dájú burúkú tí etí ẹ̀ lè tọ́lọ́ ní ọ wà lòun dúpẹ́ fọlọ́ àtàrọ̀ ṣé ìwọ fi tiwó ti sàrà ẹ̀rí nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní sànàbí bá dìde lóru tí máa ń ṣe yóò máa ṣe náfìlà títí títí títí hatta tatafattara qadama títí tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó fi wú yóò dúó dúó dúó rákà mélòó ni máa ń ṣe rákà mẹ́tàlá tàbí mọ́kànlá ìyá ńlá wa Aisha radiyallahu anha ó ní kí ni wàhálà tọ́lọ́n ti forí jìn gbogbo ètò ti síwájú àti ètò gbẹ̀yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò hàn ní gbogbo wàhálà yìí ó ní àbí náà ni wọ́n náà sọ ọlọ́lọ́ ti forí gbogbo ètò síwájú àti ètò kẹ́yìn ó ti forí rẹ̀ jì mí nínú àwọn ẹ̀ṣẹ̀ mi. afala akunu abdan shakura tí ò yẹ kí n jẹ́rú tí ó máa dúpẹ́ ọpẹ́ ni sọ̀láàtì ti ń ṣe lóru ẹ̀yin ńkọ́ ẹ̀mí ló ló ṣe kìyàmù lẹ̀ tó bá yẹ Ramadan ta ló ṣe kìyàmù lẹ̀ lálẹ́ àná àbẹ́rẹ́ nǹkan mi wọ́n ní kọ̀ wá lónìí so ẹ rí i pé àwa fẹ́ wà ní Janna ṣùgbọ́n àṣetán láti ṣiṣẹ́ rẹ̀ àwọn tó wáyé pé àwọn kìyàmù lẹ́ẹ̀lì bídíà ni ẹ̀rọ pọ̀lọpọ̀ tí wọ́n tẹ́ bàtì gẹ́gẹ́ bí oṣù Ṣàbán tá a wà nù rẹ̀ yìí sẹ́mi pé àwọn kan nígbàgbọ́ pé tó bá di òru ọjọ́ kẹẹ̀ẹ́dógún kìyàmù lẹ́lù wa wọ́n tún nígbàgbọ́ pé tó bá ti di ọ̀sán ọjọ́ kẹẹ̀ẹ́dógún ẹ̀ sìyàmù tún wà ń bẹ̀ méjèèjì kí ló kọ rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ nù sẹ́ríà bídà a gbọ́dọ̀ sí i ètò bá jẹ́ súnà iná là á mójútó ètò bá jẹ́ bídà kọ́ máa lọ rẹ̀ kò sí ní táwa fẹ́ fi ṣe anabi sallallahu alayhi wa sallam fi hàn wá pé téèyàn bá lòun dúpẹ́ fọlọ́n yóò máa sin lọ ẹni tó bá pọ̀ níjọsìn jù òní dúpẹ́ fọlọ́n jù ẹni tí kì í bá sin lọ kò sí nǹkan míì tó lè ṣe tó lè sọ pé òun dúpẹ́ fọlọ́n ẹ ṣe di pọ́nlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wá sànù láfíríkà ọlọ́run ṣàánú wa áfíríkà àwa lè má lówó tó àwọn ará ìhà bòmíì nílé ayé áfíríkà wọ́n lè máa wò pa àlájú táwọn ará ìhà bòmíì nílé ayé áfíríkà wọ́n lè máa wò pa àwọn countries wa kò beautiful gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè bòmíì nílé ayé ṣùgbọ́n jẹ́ ìnáà bá travel káàkiri ilé ayé orí kan wà tó lọ́n ṣe fún wa láfíríkà tí ò sí bòmí orí yẹn ni pé African continent làwọn ẹni tí ń ṣe lọ́n ti pọ̀ jù bóyá tó sì fà á náà ni pé ńgbà tá a ráyé sọyẹ ká tún wá sọra lẹ̀ ká má rọrùn ibòmíì wọ́n máa ń fẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ni wàláhì ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ mùsùlùmí gan kò ní lọ mọ́síláṣí ṣùgbọ́n tẹ bá wo àwọn áfíríkà yìí pàápàá jùlọ nàìjíríà ti wáyé pàápàá jùlọ ẹni tó bá tún lọ jẹ ahlùsúnà ní nàìjíríà wáyé ẹ rí i pé àwọn ahlùsúnà ní nàìjíríà wọn máa ń sin lọ dáadáa wàláhì tí yẹn bá lọ bòmí yóò sì fẹ́ sunkún yóò fẹ́ sunkún pé níbo làwọn mùsùlùmí wà kí ló dé tẹ̀yìn ẹ̀sìn lọ àsórí ńlá tọ́lọ̀ ń ṣe fún wa yẹn àmọ́ yìí rẹ̀ nígbà tí èèyàn bá tó dẹni tí ń jáde tó ń wo bí tó ń wo bí bó làwọn náà ṣe ń sẹ̀sìn lọ́ọ́ máa dúpẹ́ fọlọ́ lórí orí tọ́lọ̀ ń ṣe fún wa. ẹ rí i pé ní ìsìn inú yóò ní dùn tí wọ́n bá ṣe sọ láti tí wò sí pẹ̀lú wọn. ọkàn rí òní balẹ̀ káyipé ńgbà tásùbà tó wọ́n ṣe sọ láti oorun ló ń sùn ọwọ́ ají wọ́n ti parí àsùbà oorun ti yọ wàlá ọkàn rí ọkàn rí ọkàn rí ó bàjẹ́ ńjọ́ náà ó rí i pé inú rí òdùn so orí ńlá lọ́lọ́run ṣe fún wa yìí àwọn olówó wọn yọ zakat àwọn mùsùlùmí retí pé Ramadan ń bọ̀ ní ìsìn ẹni tó lówó fẹ́ lọ sí umra ẹni tó lówó ti lọ sanwó hajj ọlọ́run ọba kọ́ má bàjẹ́ ìsìláàmù wa jẹ́ ká ṣe dáadáa torí pé mo lè má ra ayé àmọ́ tí mo bá rà lè jẹ́nà ń gbàgbé gbogbo tí ń bẹ nínú ilé ayé nínú àdìs anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi ó ní ẹni tí à ń jẹ jù láyé tó bá ti jọ́ ọ̀gbìn lẹ́lọ́kìyàmá ọlọ́run ní kí wọ́n mú kán kìbọn náà àlùjáná kí wọ́n tún yọ jáde wọ́n wá bi léèrè ṣé o jìyà rí láyé yóò ní ohun ọmọ tí ń jẹ bẹ́ẹ̀ ẹ sì rántí pé nílé ayé ta ló jìyà tó kò sí wọ́n wá mẹ́ni tí ń gbádùn jù láyé ọlọ́run ní fi sínú náà tán bá yọ ọlọ́run ọmọ gbádùn rí láyé yóò ọmọ tí ń jẹ bẹ́ẹ̀ ajẹ́pọ̀ orí ńlá ìní kéèyàn wà lìjànà àtòwò rẹ àtàláfíà rẹ àti ipò rẹ tó o bá ní láyé jẹ́ni tí wọ́n máa lò lójú ọ̀nà mo fẹ́ wà lìjànà nítorí pé gbogbo ẹ̀kọ́ síbi tá a mú lọ́njọ́ tá a bá kú ẹni tó gbájú nínú wa lẹni tó ti taara owó rẹ̀ tó ti ra àlùjáná fúnra rẹ̀ kó tó kú ẹni tó gbájú nínú wa tó ti taara àlàáfíà rẹ̀ ra àlùjáná fúnra rẹ̀ kó tó kú ẹni tó gbọ́njú nínú wa lẹni tó ti tara pò tọ́lọ́wọ́n bá fún láyé yìí tó ti fi ràlẹ̀ jẹ́nà ṣáájú kó tó kú ẹni tó gọ̀jù nínú wa lẹni tí ò lo àwọn nǹkan wọ̀nyí dáadáa títí tí kò fi dé tí kò bá dé ẹni tó yahun jù láyé yóò fẹ́ di ọ̀làwọ́ jù tí ikú bá dé ẹni tó ṣe wípé kìí sin lọ́run rárá rárá yóò fẹ́ jẹ́ pé òun gba iwájú mọ́ gbogbo èèyàn lọ́wọ́ níbi ká ṣe tọ́lọ̀ tí ikú bá dé ẹni tí kò lópo rẹ̀ láti fi sàánú ọmọnìyàn rí njọ́ kan yóò wá fẹ́ di bàbá onínú orí ara jìbòtì torí rẹ̀ kó tó di pé kú délé yẹn á máa gbọ́n o ikú bá dé tán ẹ̀ríkà nàbì sallallahu alaihi wasallam sọnù hadith gbàtàn bilérì pé sàrà àwò ńlọlọ́lájú ó ní anta tasaddaqa wa anta ghaniyun sahihun شحيح kó o ṣe sàrà nígbà tó lówó tó o sì lálàáfíà tó o sì jáhùn tó yẹ pé o ń sojú kòkòrò lórí owó rẹ kíkọ́ bọ́ ọmọ lọ ẹni tó bá ṣe sàrà nígbà náà ni sàrà rẹ lọ́lá jù májẹ̀mú mélòó mẹ́ta olówó olówó ìfẹ́ náwó ọlálàáfíà ẹni tó gbádùn kìí fẹ́ náwó tó ààrẹ bá dé ní ìsìn ọmọ ṣe sàrà ni pé nkúkú máa tí mo ṣe fọlọ́n bọ́yá sàrà yìí ọlọ́run lè fi mú kó mo rò pé ẹlẹ́kẹta òun náà nígbà tó lójú kòkòrò pé à kí ni owó lọ fi ṣeré o àìfowó ṣeré o kò sí mo lè bọ́ọ̀sì ẹ. ìgbà yẹn ni kò mówó kò fún yàn anábìnrin máa lọ lára o má lọ àti fúnyàn lówó lára má lọ àti ràyàn lọ́wọ́ lára má lọ àti ṣe sàrà lára má lọ àti gbé ẹni tí à ń jẹ gòkè má lọ lára títí tí ó fi wá di pé àárẹ̀ wá dé àárẹ̀ wá dé àti wá fura pé àárẹ̀ ti ń ṣe ọ́ yìí ti kú ni wọ́n á sọ pé ẹ ń tó ṣẹlẹ̀ ni pé five hundred thousand àbí èlò lọ́lẹ́ pa lónìí bẹ́ẹ̀ ni ẹ̀fọn àbúrò mi owó ìtẹ́lọ́tọ́ ló wà ní àkáǹtì òtẹ́lù ó tó fifty million ọ̀dà àbúrò bàbá mi tó wà ní kòtòǹgòrà ẹ̀fọ́n ní ten million ó ṣe ti fún wa tẹ́lẹ̀ anẹ́sọ̀lá àṣọlá ní gbogbo ètò fẹ̀sì ọ̀njẹ̀rà rẹ̀ níyàní faqad kana li fulan owó yẹn ti di tẹlomi tẹ́lẹ̀ náà ó ti kú o wọ́n sì máa sọ pé bàbá ń dáná ni bàbá tó rírì òpè mọ́ ẹ̀gbọ́n tó wé oníkó fún àbúrò bàbá ní ten million bàbá yóò lè fi ten naira bá sàwàdà tẹ́lẹ̀ la ilaha illallah ó tí kú òní lè pàṣẹ lórí owó rẹ̀ torí pé ẹnìkan wọlé lọ́gbẹ́ ṣé sàfù ni wọ́n ní àkèrè máa ń sàfù kúdì kèrè máa ń ṣe sàfù kúdì mà ní. bàbá gbogbo mẹ́mórì ti lọ oríire ọ̀tí àjìmà ìgbà náà lọ́wọ́ ló ń bùyàn lọ owó kọ̀ owó ni ó túmọ̀ sí pé ńgbà tẹ lágbára tó wọ́n ń bẹ lọ́wọ́ yín tẹ yahun burúkú tẹ gbádùn ìgbà náà ní kẹ́ tètè ṣe dáadáa. a sì ti rí gbọ́ nínú ìtàn yìí pé ẹnìkan náwó sójú ọ̀nà ọlọ́run ọba rí kọ́ wá sọ́dọ̀ lòṣì. ẹ̀yin lẹ́kàn máa tó bá pófin ni ọmọ sọ fọpọ rẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ń náwó yẹn kí lẹ fẹ́ fi ilẹ̀ fà wá ìwọ lọ́ba ń ṣiṣẹ́ owó nítorí pé kọ́bọ̀ tẹ́yìn náà sẹ́yìn mọ́yìn tọ́lọ́run ti dá torí ẹ anabi lẹ́nìkan ní wà lùjánà àfi mùsùlùmí kí ló dé táwọn òfin wa jẹ́ ìdajì ọmọ àlùjánà anabi ní wa ma antum min ahli shirki illa kash'ari tilbayda fi jildi sawri aswad anabi ní tá a bá wù ẹ̀yin mùsùlùmí sí àwọn ọ̀sẹ̀ bọ̀ àpèjúwe yín sí wọn nígbẹ̀yìn ti ṣe pẹ́ ti ṣe kéré ló ń kà táwọn sì pọ̀ lọ jantirẹrẹ ó dà gẹ́gẹ́ bíi irun funfun kan ni lára màálùú aláwọ̀ dúdú bí mùsùlùmí ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kèfèrí nù tí a lè fi wọ́n wéra wọn a lè fi wọ́n wéra wọn wọ́n wọ ọtí níbi nọ́mbà wa ṣe kéré lẹ́gbẹ̀ẹ́ nọ́mbà wọn ọ̀sẹ̀ bọ̀ irun ẹyọ kan lẹ́gbẹ̀ẹ́ gbogbo irun dúdú irun funfun kan lẹ́gbẹ̀ẹ́ gbogbo irun dúdú <laughs> wọn ò tẹ ẹni sọ pé àwọn pọ̀ jù àwọn gan-an ní nọ́mbà àwọn ò rídìí nǹkan kan ó túmọ̀ sí báwọn mùsùlùmí ṣe máa láyé nù mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ kèfèrí àpọ̀ torí ẹ̀ náà ni ẹ̀ rí i pé gbogbo ibi tí wọ́n bá ti ń ṣẹbọ sọ́lọ̀ wọ́n máa ń pọ̀ bàjẹ́ wọ́n máa ń pọ̀ bàjẹ́ tọ́ba ni wọ́n ń sọdún ẹbọ ẹ̀rí táwọn èèyàn lọ jáǹtì rẹ́rẹ́ tọ́ba ni wọ́n ń ṣe kẹfẹ́rí láyé ibi jáǹtì ṣe kẹfẹ́rí wọ́n á kún dẹ́nu ọ̀nà ni àmọ́ gbàtẹ́ bá wa mọ́ṣáláṣí wọ́n ní ará àdúgbò yẹ ẹ̀bẹ̀rù ọlọ́run ará àdúgbò yẹ ẹ̀bẹ̀rù ọlọ́run mọ́ṣáláṣí lárí àórí jàmá wọ́n tẹ̀tẹ̀ máa wí bá <laughs> torí pé mùsùlùmí náà dà iná ẹni tẹ́lẹ̀ kan máa wọ́n sunu pé ah nílẹ̀ yorùbá àwa mùsùlùmí là ń pọ̀ jù ń bọ̀ ń bẹ̀ ń bọ̀ ń bẹ̀ ó dájú pé òun sí ẹran náà ń sùn ń bọ̀ ni wọ́n wà ó rí wọn abẹ́yìn rí wọn á rí wọn nítorí pé wọ́n bí mi wọ́n sọ mí bùrẹ́mà wọ́n bí mi wọ́n sọ mí fatai wọ́n bí mi wọ́n sọ mí kúdí sílífà ẹ̀fúrú àwọn ọkọ̀ yẹn nìkan di mùsùlùmí ni àárí ọ níbi tá à ń ti sin lọ ṣé mùsùlùmí wà nù yé ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ mùsùlùmí gidi wo lọ́wọ́ ànúwà ẹ̀ta oró ni torí ẹ̀ bẹ́ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ń ṣàpèjúwe pé bí mùsùlùmí ti ṣe rí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀ṣẹbọ bí irun funfun ẹyọ kan lẹ́gbẹ̀ẹ́ màálù aláwọ̀ dúdú ẹ dákun irun mélòó lẹ fẹ́ kà lára àwọ̀ dúdú sí ẹyọ kan tẹ̀yìn jẹ torí ẹ̀ ìwọ ló gbẹ́sìn yìí òye èrè ọ̀lọ́ títí ló fi máa sọ pé ah, ah mùsùlùmí àti wàá kéré báyìí bọ́lá ń ṣe máa ṣe súnà rẹ̀ ọlọ́run bá ṣe pé káwọn kèfèrí ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn mùsùlùmí ńkọ́ wọ́n kéré jọjọ ló ń kà ìdínú tó fi jẹ ẹmẹjọ yà yín lẹ́nu ìdínú tó fi jẹ pé àlùmọ ànábì sọlọ wá sẹrẹ yọ jẹ dájí ọmọ àlùjẹnà kọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ta ló pọ̀ jù nínú àwọn ọmọlẹ́yìn ànábì Nuh alayhi salam sáwọn mùsùlùmí ni àbáwọn ṣẹbọ wà má amana ma'ahu illa qalil ẹnìkan gbàgbọ́ àfàwọn èèyàn díẹ̀ èèyàn méjì mẹ́ta ẹ dákun ọdún ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé àádọ́ta wọ́n fi ń pe àwọn èèyàn lọ sídìí ẹ̀sìn lọ àwọn èèyàn tó àgbàgbọ́ ju mẹ́ta lọ báyìí. tó anabi Ibrahim alayhi salam sáwọn èèyàn rẹ̀ gbàgbọ́ ni ṣe báwọn náà ni wọ́n pèsè pèrò tí wọ́n lọ dáná tí wọ́n sọ bàbá ń bàbá sínú ná lérò pé táwọn bá débẹ̀ gan àwọn ò ní dérú rẹ̀ mọ́ dérú àwọn àpólà táwọn kó táwọn fi kóná ma. àwọn èèyàn nábì Musa aleyhi sẹlẹm tọ́ba yẹ láwọn tí wọ́n tẹ̀lé Musa aleyhi sẹlẹm àwọn èèyàn ti Fíráúnà tá ló gba Musa gbọ́ àwọn èèyàn tẹ̀lé Isa aleyhi sẹlẹm ṣe báwọn náà ni wọ́n pèsè pèrò tí wọ́n láwọn fẹ́ pa tí wọ́n fi ń tanra wọn dànù pa àwọn kan má gbélébù nínú ìjọ anabi sallallahu alaihi wasallam ẹ̀yàn mélòó ló gbàgbọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n gbàgbọ́ ní gbogbo àwọn kèfèrí gbogbo àwọn oríṣiríṣi ọ̀sẹ̀ bọ̀ wọ̀nyí náà inú àlùmọ́ anabi ni wọ́n wà èèyàn mélòó ló gbà anabi gbọ́ nu wọn nínú àwọn náà tá a sọ pé àgbàgbọ́ náà mélòó ní tẹ̀lé súnà lẹ́gbẹ̀gbẹ̀rún gbèjì tó ẹgbẹ́ bídíà ni wọ́n fi ń dákọ̀ọ́mú láàárọ̀ kùtùkùtù òun náà ni wọ́n jẹ lámàlà kó tó di kí wọ́n sùn lálẹ́ eléyìí tó túmọ̀ sí pé àwọn èèyàn tí máa ń gbà àwọn ànábì gbọ́ wọ́n kéré anabi sallallahu alayhi wa ó ní wọ́n fi àwọn àlùmọ hàn mí ara anabi kan wa ma'ahu rahab àwọn èèyàn tí ń bẹ pẹ̀lú rẹ̀ jẹ́ mẹ́ta sí gbogbo mission tànàbí wa fi jíṣẹ́ èèyàn mẹ́ta sí mẹ́wàá anabi kan èèyàn kan àbí èèyàn méjì lọ́tẹ̀lò mo wá rà nàbí mi wà lẹ́yìn sẹ́mẹ́ àhò ahad mo rà nàbí mi kò séèyàn kan tó gbàgbọ́ ẹ wo àdánwò ńlá tòbí wọ́n ti kó ọwọ́ àwọn èèyàn méjì mẹ́ta mẹ́ta sí mẹ́wàá tí wọ́n gba àwọn ànábì ń gbọ́ àwọn náà wọ́n kó jọ torí ẹ̀ mẹ́jọ yọ lẹ́nu bó ló ń mà tà ànábì sallallahu alaihi wasallam ṣe jẹ́ kí wọ́n pọ̀ jù lẹ́yìn anabi ta ló tún kàn tó léyìn lẹ́yìn tó pọ̀ anabi wa musa aleyhi salam òní ó tún léyìn tó pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn rẹ̀ tó pọ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ kankan nínú pípọ̀ àlùmọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run adúpẹ́ fún ọ tó ṣe wá lọ́kàn nínú àlùmọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam bá a ti ṣe mánu o bí irun funfun ẹyọ kan lẹ́gbẹ̀gbẹ̀rún gbèje irun tí máa bẹ lára awọ màálù ẹwà àpèjúwe kan tún nì ìgbà tí màlẹ́kà kú wa tó fẹ́ gbẹ̀mí anabi musa aleyhi salam anabi musa ó kó ìfọ́tí fún màlẹ́kà kú kẹ́bùsùn wa nù hadith sahih ẹyin ju màlẹ́kà kú yọ màlẹ́kà kú wa lọ bọ́ lọ́n pé pẹ̀lú ẹyin níta nàbì Musa sí ni ọlọ́run tó ti mà ọlọ́run dá yín ju rẹ̀ padà ọlọ́run á sọ fún màlàíkà kú pé kó lọ bá nàbì Musa alayhi salam torí tọ́jọ́ kú rẹ̀ bá ti pé kò sádọ́gbọ́n sí ó kú náà wọ Musa fọwọ́ lé ara wọ màálù gbogbo orun ẹyọ kọ̀ọ̀kan tọ́wọ́ rẹ̀ bá lé á fi fún ọ lọ́dún kọ̀ọ̀kan ṣé fẹ́ kú ni ok ẹ dákun irun tó bá fọwọ́ lé awọ màálù báyìí sẹ́ẹ̀lì ka irun tí ọwọ́ yín gbà níbi tí ó wẹ̀ tí ó pọ̀ dé wá fi yé musa pé tá a bá fi fún lọ́dún kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan addition pé ńgbà tí ò tí ì fẹ́ kú musa ní òkè tó ń bá lo gbogbo ọdún yẹn tán kọ kí ni ó ṣẹlẹ̀ ẹ̀ tún kú náà ni <laughs> ọ̀dọ̀ ẹ máa mú mi lọ níìsí ẹ wo ọwọ́ kan adúró yọ kọjá thousand tó gbogbo oorun tí ń bẹ lára màálù àwọn èèyàn yẹn pọ̀ àwa kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn èèyàn tó làwọn lọ torí bẹ́ẹ̀ náà ti rí inú àdéhìí ńlá wa Adam aleyhi ọlọ́run ní akhrij ba'than nar min dhurriyyatik yọ àwọn ọmọ náà sọ́tọ̀ nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ baba ńlá wọn sọ pé mi ọmọ bí ń ṣe yọ wọn ọlọ́run pé gbogbo ẹgbẹ̀rún kan ẹ máa mú kan lọ sí àlùjáná ẹgbẹ̀rún dín kan lọ sínú iná jahannam bí èmi pẹ̀lú rẹ̀ ó sì wá jọ́ kan nínú ẹyọ kọ̀ọ̀kan màlá ń Dubai one to nine hundred and ninety nine bá a ṣe níjọ́ kan nínú nine hundred and ninety nine tájọ́ kan nínú wáyìn wàlá nǹkan àdùn kọ́lọ́mù ọba kọ́mẹ́jì amófo so eléyìí jẹ́ ntòsẹ̀lẹ̀ ńbẹ̀ yẹn anabi tún má pèjú èmi wa ó kà ṣàárẹ̀ ti sàwùdá fi jíldẹ̀ sàwùrẹ̀ àmà àbí kí n tiẹ̀ sọ pé ẹ̀dà gẹ́gẹ́ bí awọ dúdú ẹyọ kan lẹ́gbẹ̀ẹ́ awọ màálù irun ẹyọ kan tó dúdú lẹ́gbẹ̀ẹ́ irun ara màálù tó jẹ́ pupa àwa rí irun dúdú kan lára awọ màálù sáàrì sádàmù àní dàmà ìwọ pupa láwò náà torí ẹ̀ ló jẹ́ pé tó bá ti pọ̀ láàrin àwọn kèfèrí ò ní lè ṣe Islam torí majority carry the vote eléyìí ní sábàbí tó fi jẹ́ pé tí wọ́n mùsùlùmí tó bá fi lu àwọn mùsùlùmí lẹ̀ tó lọ́ọ̀fẹ́ gbé àárín àwọn kẹfìrí lọ́ọ̀fẹ́ gbé ó sì mọ póòlì rẹ́sìn islam sí bẹ̀ tó bá pẹ́ tó bá yá ó rí i pé ewé rẹ̀ yóò pẹ́ lára ọsẹ yóò padà dọ́sẹ̀ pọ̀lọpọ̀ ní rẹ́sìn ṣe òun náà padà di kẹfìrí ń bẹ̀ gbogbo òlu tó bá lọ láyé tí bá ti lè darapọ̀ mọ́ mùsùlùmí ẹgbẹ́ torí pé tó o bá sọ́ra ọ́ padà pàdánù ẹ̀sìn islam rẹ̀ kọ́lọ́ mẹ́jọ á pàdánù ẹ̀sìn wa. àdìsí fi ń hàn wá pé kò sí tàbí ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam aláàánú ni lórí àlùmọ́ rẹ̀ oníkẹ́ni lórí wa gbogbo tí ó bá ti kó wa lábá wa ó máa ń ṣòro fánábì láti gbà torí ẹ gbogbo ní tí ó di asoríire iná lànàbì máa ń sànà rẹ àbí kí ló mọ náà má ti lo àdúrà yọ kan tiẹ náà láyé kí gbogbo ó dé ń jọ gbé ndàlùkìyàmà ká má rẹ ni sọ yìí pé ẹ̀yin àlùmà ń bá yín bẹ ọlọ́run màá bá yín tọrọ ọ̀pẹ lọ́dọ̀ rẹ̀ ànábì wá fi tàlùmà rẹ̀ ó fi sí ipò tó ga ló kan àyà rẹ̀ ló ṣe dáàdó àti ẹ̀dó dijọ́ ìgbéǹdàlùkìyàmà èmi náà fẹ́ jàǹfààní yìí gẹ́gẹ́ bí wọn náà ti ṣe fẹ́ jẹ́ ọ̀nà ẹyọ kan tá a gbà tá a fi ráǹfààní yìí kò ju pé kémi pẹ̀lú rẹ kárí pé jíjí wa àti sísun wa orí Islam náà ni. ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun lópin ìgbà tá a bá ti mójútó ìsìláàmù wa a ti wà lójú ọ̀nà pé ká jèrè àmọ́ tí èèyàn bá ti fi ìsìláàmù rẹ̀ tó bá ti fi gbá pààrọ̀ ó ti wà lójú ọ̀nà pé ọkàn máa gbọ́ nítàn kọ́lọ̀ wọn bá kọ́ mọ́ ba ìsìláàmù wa jẹ́ mọ́ wa lọ́wọ́ nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ òun náà ní pé tó o bá jẹ́ mùsùlùmí àlàyé àgbọ́yé ẹ̀sìn ìsìláàmù tó o bá ti gbọ́yé máa lò ó má ṣe fi há parako dìgbà tó o bá tó rí pẹ́ pọ̀ lórí àgbọ́yé o ni ó tó o ṣe lò nítorí pòǹkà àwọn mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀ṣẹbọ ó kéré jọjọ gbàtẹ́mi máa ń sọ pé ní tí mo gbọ́ yìí ń nílò àfi kí n tún rẹ́ni kúnra àfi kí n rẹ́ni kúnra àfi kí n rẹ́ni kúnra ó ní rẹ́ni kankan kúnra ní paríparí ó padà rí i pé ìwọ náà ò ṣe Islam bí àwùjọ wa lónìí tó bá wọ̀ tún tó bá wò sí ó lè jẹ́ pé wọ́n nìkan lọ dára rẹ rí nípa pọ̀ gbàgbọ́ yé ẹ̀sìn mọ́ wá sì torí pé lágbájọ́ ọ̀gbọ́ yé bẹ́ẹ̀ dóòlù ọ̀gbọ́ yé bẹ́ẹ̀ tàmẹ̀dù ọ̀gbọ́ yé bẹ́ẹ̀ èmi ò ní tì lè ṣe torí kí wọ́n má bàa máa wo olúwa rẹ̀ pẹ̀lú ojú pé wọ́n ti jájòjì báyìí ṣé tiwọn lójú òde ni àbí ìyọnu ọlọ́ọ̀lọ́ wa wọ́n pàṣẹ lọ tí wọ́n bá ti mà bó ṣe mà lálẹ́ yìí wípé àwa tá a jẹ́ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí a lè fojú lásán rónkà wà níbi táwọn pọ̀ jàǹtìrẹrẹ dé nínú àǹfààní tó tún wà ń bẹ òun náà ní pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí bá máa báyàn sọ̀rọ̀ tó bá sì wù wípé káwọn ẹni tó ń bá sọ̀rọ̀ kán gbọ́ àgbọ́yé tó ń bá wọn sọ tó bá wù pé káwọn ẹni tó ń bá sọ̀rọ̀ kí wọ́n gbọ́ àgbọ́yé tó ń bá wọn sọ ó yẹ kó máa mú àpèjúwe àti àwọn àkàwé mọ́ọ̀rọ̀ rẹ̀ nítorí kí n tí ò yẹni tí ń bá sọ̀rọ̀ kó lè bá a yé látàrí àwọn àpèjúwe tó yẹ torí kí táwọn Ànábì sallallahu alaihi wasallam ń bá sọ. So, ike a òǹkà tí yín ò mà tó nǹkan kan rárárárárá lẹ́gbẹ̀ẹ́ òǹkà àwọn kèfèrí ó lè má yé wa bí àpèjúwe tá nàbì mú wa yìí torí pé gbogbo wa náà ma bí irun tí ṣe máa pọ̀ lára màlúù tí irun bá wá jẹ́ aláwọ̀ kan bíi ká dúdú funfun tàbí pupa kó wá jẹ́ pé àwo àbí irun ẹyọ kan wá ní àwọ̀ tí ẹ yàtọ̀ sí gbogbo orun yòókù á wà nírì so àpèjúwe tánàbí mú ààyè ẹ̀kọ́ ni fún gbogbo ẹni tí ó bá ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àbọ̀fẹ́ ṣàlàyé nǹkan tí ò yé àwọn èèyàn fáwọn èèyàn tí ò yé ó máa mú àwọn àpèjúwe n tó yé wọn wá láti mú kí n tí ò yé wọn yé wọn tẹ́lẹ̀ ìbẹ́nu ẹ̀kọ́ tatúndí kọ́ nínú hadithi ó sì túmọ̀ sí pé kìí sẹ̀yìn nìkan láwùjọ yín iná lẹ rí ń tẹ̀ ń rí àwọn èèyàn míì náà ti síwájú yín rí ń tẹ̀ ń rí àpèjúwe ní ìsìn láwùjọ àwọn lárúbáwá ẹni tó bá lọ ọbẹ̀ ẹ rí i pé nínú àwọn ẹran téèyàn á máa jẹ eléyìí tó wọ́pọ̀ jù ti ń bẹ láwùjọ lárúbá ni kíni nà a lè máa sọ pé sáwọn lárúbá náà sì máa gùtàn sáwọn lárúbá náà sì máa màálù àdéhìí fi hàn wá pé bẹ́ẹ̀ ni wọ́n máa màálù kọ̀pọ̀ tó mi kò túmọ̀ sí pé wọ́n tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé èyí táwọn náà máa wá sọ fọ́mọ mi tọ́lọ kẹ́kọ̀ọ́ lu wọn àwọn náà máa sọ fún wọn pé fífi láti kùn dàjàjà sáàdì ẹ̀ ń bẹ́ lu yín <laughs> hmm, tòlótòló lọ́wà ó lè má pọ̀ lọ́dọ̀ tí wa bó ṣe pọ̀ lọ́dọ̀ tí nítorí pé ẹ̀yin ò ní oríṣi ẹran míì tẹ́ ẹ lè máa pajẹ lójoojúmọ́ ah, ràkúnmí lá máa pa lójoojúmọ́ sí ò ní í ṣe gbàtà nàbí sallallahu alaihi wasallam náà àdìsí kan tó ti síwájú tí wọ́n lọ sójú ogun àwọn èèyàn wa ogun ogun Tabuk àwọn èèyàn wa sọ fún nàbí sallallahu alaihi wasallam ebi ń pa àwọn èèyàn ṣé ẹ yọ̀ǹda fún wa kí kálukú ọmọ para fún mi rẹ̀ ràkúnmí tá a gùn wa ká máa pa ẹ dákun tàbúkù sí Mẹdínà kí ẹ máa ṣe wàṣà bí ká sọ pé Ògbómọ̀ṣọ́ sí Kánò ṣé wàsá ni ọwọ́ alọ́kẹ́ sí ọ̀nà bóyá kò tó dé rìbá náíjà ìyá ti kú anabi <laughs> sallallahu alaihi wasallam kò burú àtẹbí ah, kẹlẹ máa rún jẹ ni Umar radiyallahu anhu lọ sọ fún anabi sallallahu alaihi wasallam ẹni kí wọn máa para kúmi tá a gùn wa ẹ dákun o èmi ń dá mọ̀ràn ni o tí wọn bá pa àwọn ará kúmi kọ akú bá sì padà lé ọ̀dà kí wọn aláṣẹ èmi dá mọ̀ràn yìí pé ní tí kálukú bá jẹ kù láti ìgbà tá a ti wà lọ́nà tá a fi débi oúnjẹ tí kálukú bá jẹ kù ká tẹ̀tẹ̀ kalẹ̀ kálukú wa máa da tiẹ̀ bẹ̀ kẹ wá ṣàdúrà sí ọlọ́wọ́n bá lè fi ìbùkún sí i àwọn ó di púpọ̀ ah ànábì bá gbà ọ́ ọ̀rẹ́ mọ́ para kún mi mọ́ kálukú kó oúnjẹ tó bá jẹ kù wa wọ́n bá sì ń kó wa máa ń kó wa máa ń kó wa máa ń kó wa ànábì bá ṣàdúrà sí oúnjẹ bá di janti rẹrẹ kálukọ ọmọ bu tó bá tó bá fẹ́ mbẹ wọ́n bu bu bu bu bu ó tó tẹ́kọ̀tà. àwọn akpọ́rùntù ò lè ṣe o wọ́n á sọ pé ẹ̀yin náà máa bu oúnjẹ tẹ́ bá jẹ kú wa ẹ̀ bá ńlẹ̀ bẹ́ẹ̀ ṣe fi lẹ̀ tó eléyìí bẹnu mọ́jísà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bí ràkúnmí ti ṣe pọ̀tún láwùjọ lárúbá nítorí láwọn máa pa yọ parẹ́ so nítorí ẹ̀ làwọn ṣe ronú káwọn máa ṣe adìẹ kọ́ máa sin adìẹ torí adìẹ rọrùn yóò tètè dàgbà láàrin ọ̀sẹ̀ méjì tó kálukọ́ máa jẹ ìdí inú ló yẹ pé èèyàn kan lè jókòó kọ́ ju adìẹ odidi kan kò túmọ̀ sí pé ń gbádùn ẹ lẹ́run oríṣi mi nì tó nàìjíríà ń bí àwa lẹ́ran lóríṣiríṣi kí ló mú mi lọ bẹ̀ ni pé àwọn náà máa bí ọ pé sọ ọ̀rá díẹ̀ rí àwa sọ pé kò pọ̀ tó èyí wà ń lò yín kò túmọ̀ sí pé àwa náà rí rí torí pé nínú àpèjúwe tánàbí mu ànábì àpèjúwe àdìsí tó tún tẹ̀lé léyìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam abu musa al-ash'ari radiyallahu anhu ló gbà wá wọn lánàbí sọ pé idha kana yawm al-qiyamah دفع الله إلى كل مسلم يهوديا أو نصرانيا فيقول هذا فكاكك من النار وفي رواية عنه عن النبي صلى الله عليه وآله وسلم يجيء يوم القيامة ناس من المسلمين بذنوب أمثال الجبال يغفرها الله لهم رواه مسلم أقوائي النبي صلى الله عليه وسلم تبا تجوب عند القيامة ọlọ́run máa ti yahudi kọ̀ọ̀kan sí mùsùlùmí kọ̀ọ̀kan àbí nasara kọ̀ọ̀kan sí mùsùlùmí kọ̀ọ̀kan ìwọ kan yahudi ọlọ́run ti yahudi sọ́dọ̀ rẹ̀ ìwọ kan ọlọ́run ti nasara kan sọ́dọ̀ rẹ̀ kí ni kí n ti ṣe ọlọ́run máa sọ fún wa wípé hàdà fìkà kókàmínà náà eléyìí la fi bọ́ iná kù lọ́rùn tiẹ̀ iná tó o bá wọ̀ ní kíní yọ̀ wọ̀ iná tó o bá wọ̀ ní kíní yọ̀ wọ̀ ọlọ́run adúpẹ́ fún ọ <laughs> orí ẹ wàá tẹ̀ra rẹ jẹ ọkọrin lákọ̀ọ́yó òkiri lákiri yó ó ń ṣe rẹ̀ dànù torí pé ẹ dàpọ̀ ẹ wò bó ṣe rí wọ́n ní tó fà á ni pé ìwọ tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́pọ̀ jẹ́ mùsùlùmí kálukú wa ìlà aláyè kọ̀ọ̀kan nínú ná àti nínú àlìjẹ̀nà gbogbo ẹ̀dá tọ́lọ̀ǹda pátá ọláyè nínú ná gẹ́gẹ́ bó ṣe láyè nínú àlìjẹ̀nà ìdí nìjọba jẹ́ kí ti sin wá tán àwọn èèyàn àwọn máa lọ ó ọ ó kù sẹ́ẹ̀rì ọlọ́run àwọn ọ̀ràn mẹ́lẹ́kà méjì sọ à ń kó wọn ní munkar àti nakir wọ́n ti béèrè mẹ́ta péré lọ́dọ̀ rẹ̀ nípa olúwa rẹ tó gbélé ayé sìn nípa ẹ̀sìn rẹ̀ tó gbélé ayé nípa arákùnrin tọ́lọ̀ sí wa anabi muhammed téèyàn bá fi lè dáhùn tó ṣàṣeyege ọlọ́run ẹlẹ́dàá wa yóò fẹ̀ sàárè rẹ̀ fún madal basor lódì wọn bí téèyàn lè ríran dé èèyàn yún ọlọ́run wa fi hàn àyè rẹ̀ ní nínú àlìjánnà wọ́n tún á fi àyè kan hàn ibi tó ọba wà ní tẹ́lẹ̀ nínú náà jahannam ọlọ́run tí wàá fi tàlìjánnà yóò fi rọ́pò rẹ̀ fún ọ èèyàn yóò máa sọ fún àwọn màlẹ́kà tí wọ́n máa gbọ́ lẹ́ni tí ń tí ń bẹ ọlọ́run ìpè rọ́bì akínísà ìrì olúwa ẹlẹ́dàá mi jẹ́ kí gbèǹdàkì àmọ́ ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tòró ti mọ̀ pé bó ló ń lọ àlùjánnà káfíìrì ńkọ́ òhun tiẹ̀ nígbà tí wọ́n bá bi láwọn béèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò máa kọ́ ha ni ha ha sami'tu an-nasa yaquluna shay'an faqultu èmi máa ntí mo gbọ́ táwọn èèyàn ń sọ láyé lèmi náà sọ ìbéèrè kejì the same thing ìbéèrè kẹta bákan náà nítorí pé àti àti káfìrí àti mùnáfìkì àwọn ni wọn máa dáǹbà màlẹ́kọ̀ ó lù wọn ní òlù lórí orí ọ̀wọ́lé lọ sí ilẹ̀ méjèèjì wọ́n tún fa orí ń bọ̀ ọ̀tà gbogbo òbéèrè kọ̀ọ̀kan pẹ̀lú òlù burúkú olórin tún fa orí ń bọ̀ ọ̀tà wọ́n tún bí lẹ́ẹ̀kejì wọ́n tún kóbo wọ́n tún fà bọ́ ta ibẹ̀ wọ́n tún aṣọ fún pétọ́ ayé rẹ̀ ni ó nínú náà jahanna ọlọ́run ti fi jàrò àyè tí ò bá jẹ́ tiẹ̀ tẹ́lẹ̀ nínú àlìjẹ̀nà oní ọ̀ àṣẹlẹ̀ ńjọ́ gbẹ̀ndàlùkìyàmà fẹ́ẹ́ bá di fìṣe ń tọ́ka sí ọlọ́run ẹlẹ́dàá ó ti yahudi tàbí nasọ́ra kan sí mùsùlùmí ọlọ́run á sọ pé léyìí la fi rà bọ́kùn náà kú lọ́rùn tiẹ̀. iná tí wọ́n bá wọ̀ yóò tún wọ tiẹ̀ má tiẹ̀ ìyá tí wọ́n bá jẹ yóò tún jẹ tiẹ̀ má tiẹ̀ torí ẹ bí o ti ṣe ṣẹlẹ̀ nu lọ́jọ́ gbẹ̀ndà lọ́kìyàmà torí ẹ àwa wí tán wàá ń sọ pé ìwọ ò lè pe káfìrí ń káfìrí àti pé pápá gan ìwọ ọ̀mọ́ta ni wọ́n wà lìjánà nínú ẹni tí wọ́n wọ̀ náà ọ̀ọ́dà kan mà. àdìsí tó síwájú ti sọ fún wa pé ta ni wọ́n wà lìjánà mùsùlùmí nìkan àdìsí tó tún tẹ̀lé ọ sọ pé wọ́n tún fi àwọn kèfèrí sí rà padà fún ọ̀nà ònàkúnmá iná ló ń lọ tààrà tí ìyá ọmọ aná tó bá di ẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ tó burú ni kò burú torí pé nánà ló kúkú lọ tẹ́lẹ̀ jẹ́ gbogbo ẹ̀ lájẹpọ̀ kó yó tòǹtorí ẹ̀ má gbà láti di kèfèrí ọ̀ wá lọ sílùú òyìnbó nìsí wọ́n á ní àwọn òyìnbó yẹn àwọn òyìnbó gbogbo ọ̀rọ̀ kankan àwọn òyìnbó yẹn àwọn gbọ́n àwọn òyìnbó yẹn wọ́n nílàkà àwọn òyìnbó ta ló á gọ̀ tani onílàkà torí pé ọ̀rọ̀ rẹ ta bá la fẹ́ gbọ́ yé lọ́nà tí ó fi kó bọ̀ àwọn òyìnbó yẹn gbọ́n adẹ́kọ̀ àwọn mùsùlùmí ńkọ́ àwọn òyìnbó yẹn nílàkà adẹ́kọ̀ àwọn mùsùlùmí ńkọ́ á a'udhu billah tó rẹ̀ sọ ara rẹ̀ torí kò ní yé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà títí tó fi sọ pé ìwọ ò Islam mọ́ kọ́lọ̀ ẹlẹ́dàá wọ́n sànù wa torí ẹ̀ ní tí ó ṣẹlẹ̀ nu wọ́n fi àwọn kèfèrí dípò àwọn mùsùlùmí níbi ẹgbàá wa kan abu sa'id al-khudri abu musa al-ash'ari ọ̀nà ló tún gbà wa ọgbà alátọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ó ní yaji'u yawm al-qiyamati nasun min al-muslimin àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí ọ̀wà tó bá ti jọ́ gbẹ̀ndà al-qiyamah bidunubin amsalil jibal pẹ̀lú àwọn ẹsẹ̀ tí ó pọ̀ tí ó dàbí àwọn òkè ńláńlá. kí bá ṣe pé kọ́ ọmọ purọ́ mọ́ kí bá ṣe pé kọ́ ọmọ fẹ́wọ́ mọ́ kí bá ṣe pé kọ́ ọmọ pẹ́gàn mọ́ kí bá ṣe pé má ṣe zina mọ́ kí ti ṣe pé má ṣàbòsí mọ́ gbogbo àwọn ẹsẹ̀ àmọ́ kò sí ṣẹbọ sọlọ ń wọn kó àwọn ẹsẹ̀ ńláńlá wa àwọn ẹsẹ̀ wọn dàbí àwọn òkè ńláńlá gbogbo apájá iná lẹ́rìí pa ní àwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ à ń sìn ran kẹ̀kọ́ lọ́wọ́ dákun kó forí jìn wá àwọn èèyàn kan wá kó àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wa tí ó dàbí àwọn òkè ńláńlá lọ́jọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmà yaghfiruha Allahu lahum ọlọ́run sì forí rẹ̀ jìn wá. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله inna allaha yaghfiru dhunuba jami'a innahu huwa al-ghafuru rahim inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi فقد افترى إثما عظيما tí o bá sá ti jẹ́ ìṣẹbọ sọ́lọ̀ aláàánú lọ́lọ́ ọlọ́run lè forí rẹ̀ jẹun àmọ́ aláàánú lọ́lọ́ ó máa ń forí ẹ̀ṣẹ̀ jìyàn àní wá sọ̀rọ̀ alẹ̀ fẹ́lẹ́ yìí ká máa wá máa mà sẹ́lọ̀ torí pé tó o bá máa mà sẹ́lọ̀ náà ọ̀ sẹ́lọ̀ àmọ́ mẹ́jọ jẹ́ pé o ti ṣàfojúdi ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́ nítorí ìkẹ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀wá ń rọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ bó ti ṣe wù ọ́ kọ́lọ̀ wọn bá fẹ́ láti foríjì wọn kọ́ a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé asapásasẹ̀ láti jìnnà sẹ́sẹ̀ lóde wọn bá ti ṣe lágbára ma kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó forí jìn wá ẹgbà wa tó tẹ̀lé lẹ́yìn ọwọ́ alátọ́dọ̀ abdullahi bin umar radiyallahu anhuma ó ní mo gbọ́ tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ti sọ yìí pé yudinil mu'minu àbí yudinil mu'minu yawmal qiyamati min rabbihi hatta yada'a kanafahu alayhi wọ́n á gbé mùmínì kọ̀ọ̀kan wọ́n gbé wọ́n gbé ọsúnmọ́lú ẹlẹ́dàá rẹ̀ tó bá di jọ́ gbé ndàlùkè yá ma títí tí ọlọ́run ọba wa tí ó fi fi ìkẹ́ rẹ̀ tí ó fi dasọ̀ kẹ́ rẹ̀ bọ́ fayuqarriruhu bidunubihi ọlọ́run wa máa mú ọ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ tó ṣe pé ìwọ náà kọ́ ló ṣe eléyìí ni èmi ni olúwa ìwọ kọ́ ló ṣe eléyìí ni èmi ni olúwa àbí ìwọ kọ́ ni eléyìí náà èmi náà ni ìwọ olúwa mi ọlọ́run máa mú ọ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ fẹ́yẹ̀kúlù àtẹ̀rìfò dẹ́mbẹ̀kẹ́dá ọlọ́run máa sọ fún pé sọ mẹ̀ṣẹ̀ báyìí tó ṣẹ̀ àtẹ̀rìfò dẹ́mbẹ̀kẹ́dá tó tún mẹ̀ṣẹ̀ báyìí tó ṣẹ̀ fẹ́yẹ̀kúlù rọ́bì àárín

الله رب العالمين، wa ana لك اليوم. yawm mo ti bu alásìírí rẹ láyé mi àwọn àforí rẹ jẹun lónìí allahu akbar fayọta sahifata hasanate ìwé dáadáa rẹ ni wọn wàá gbélé lọ kò ní sáì dáńbẹ mọ torí ẹ alimam al àti muslim ló gbà wá ẹ má gbàgbé pé lábẹ́ ìran kan Ọlọ́run ìran kan dáadáa sọ́lọ̀ náà ní gbogbo ẹ̀gbà wá yìí ti wá bó ti ṣe dáa ká máa ran kan dáadáa sọ́lọ̀ a gbọ́dọ̀ gbàgbé láti bẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tó ti síwájú eléyìí ká gbìyànjú láti jẹ́ni tí ò ní jákàn níbi àtiríkẹ́ ọlọ́run ká má sọ̀rọ̀ sínú pé ọ̀dà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó sì jọ dáa fún wa alùkìyàmọ̀ wa yóò tòrò ayé wa yóò sùn wa ọlọ́run ẹlẹ́dàá wa àwọn dáadáa eléyìí tó ti tẹ kálukú lọ́wọ́ ọlọ́run ní bàjẹ́ àwọn dáadáa táwọn fojú sùn ọlọ́run ẹlẹ́dàá wa níjọ́ bọ́mọ wa lọ́wọ́ ọlọ́run wa jẹ́ kó dáa fún aláyé kó dáa fún alálùkìyàmà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ntọ́ bá níbẹ̀rẹ̀ kó aago mélòó ló lù ọ́. ẹni tó bá ní ìbéèrè kò sí. sáré ẹ lọ wá àgbà kan wá ń tẹ.

jókòó àwọn máa mọ̀ lókè ní ojú jókòó láti ní wọn àtàwọn àpá tó lọ sí. nígbà tí ìwé ìmọ̀ á dìde padà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti lẹ́gbẹ̀ẹ́ tọ́wọ́ àforí kalẹ̀ ló sọ mọ̀ sí ìmáàmù ti forí kalẹ̀ ọdún tèrè dé. bóyá ni ó ṣe ṣe wọ́n ní wọ́n ti parí jama alákọ̀ọ́kọ́ àwọn jama míì náà wá sí kọ́ ọmọ wọn sì sọ̀lẹ́ ṣùgbọ́n gbà tó ṣe pé àwọn jama tó ṣe jama alákọ̀ọ́kọ́ wọ́n ń ṣe lékèrè tí wọ́n máa ń ṣe lápapọ̀ tí wọ́n gbóhùn sókè ó mú kí apá kan nínú àti ń ṣe sọ̀láàtì pẹ̀lú ìmáàmù ẹlẹ́ẹ̀kejì kí wọ́n mọ̀mọ̀ pé ìmáàmù ti gbórí sókè láti forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ rákà alákọ̀ọ́kọ́. ó sùn ti forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà ìmáàmù tó wá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì pé Allahu Akbar ni wọ́n tó wá gbọ́ àwọn bẹ́ẹ̀ ń forí alákọ̀ọ́kọ́ ni wọ́n ṣèṣe akọ́ni pé táàmù ń ṣẹ̀sìn ká gbìyànjú láti máa bí wọ́n ti ṣe fi kọ́ wa pé ká máa ṣe ká máa kó ẹ̀yin náà rí kó gbogbo ariwo tí wọ́n mọ̀ pa mọ́sálásí lẹ́yìn ìgbà tí lè má mú bá sálámà tó jẹ́ bídíà ó fi kó bá sọ̀láàtù àwọn eléyìí ìmáàmù ti kú òní forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ ó ti jókòó ó tún ti forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó tún wá ti tún dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì káwọn tó mọ̀ pé ìmáàmù mà ti kú òní forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ kò sí wàhálà ẹ̀yin náà tètè jókòó lẹ́yìn forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ forí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ wà ṣẹ̀ṣẹ̀ dìde lọ bá ìmáàmù yín ní ìdúró rákà ẹlẹ́ẹ̀kejì eléyìí náà tún kọ́ wa wípé ẹni tó bá jẹ́ ìmáàmù kó máa farabalẹ̀ torí pé wọn náà ti dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì ó ti sábà kí sẹ́mi àwọn tún rí forí kalẹ̀ látún ti jọjọ́ gbà yìí sọ láti mi nítorí pé ojú ọ̀nà tó ẹ̀kọ́ kan tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tẹ́ẹ̀ bá ti ń ṣe lè má mú fáwọn yẹn ẹ máa gbóhùn sókè dáadáa lóde wọn tó ń yóò fi kárí gbogbo àwọn ẹni tí ń ṣe sọ láti lẹ́yìn nítorí kọ́ mọ̀ bá dàrú mọ́ wọn lọ nàám. Ẹni tí ìlànà ìfòmìlì tó ń bí kí wọ́n ní kí ṣàbọ̀n bọ̀ wá sí ẹni tó ṣe pé báwo ó ń ṣe tẹ́lẹ̀ ìdíwọ́ kan wá lára rẹ̀ kò wá lè rẹ̀ ṣe sí àwọn kankan tí àǹfààní wà fún láti mọ̀. nígbà tá a ti mọ̀ pé tí oṣù ṣàbán ta wà nínú rẹ̀ ní ìsìn tàbí gbogbo àná ṣe mà oṣù yìí anabi sallallahu alaihi wa sallam wọn máa ń gbìyànjú láti ṣe sùyàmù àtinúwá nínú ẹ̀ débi pé Aisha radiyallahu anha wọ́n ní wọ́n máa ṣe débi pé wọ́n máa fẹ́ fi gbogbo ẹsẹ̀ sùyàm yàtọ̀ sóṣù rọ́jà tí ṣíṣe sùyàm nínú rẹ̀ tọ́jà dáadáa lẹ̀ àsìkò tíyẹn máa ṣe ìdíje olórí borí tó nítumọ̀ láwàyè ẹnitọ́lọ́ bá fagbára rẹ̀ ká kó ṣe àmọ́ súnà fi hàn pé tọ́wọ̀ bá ti ṣe sùyàmù kankan látìgbà tó sùn ti bẹ̀rẹ̀ tó bá fi dá sí méjì má ṣe sùyàmù kankan wọ́n á ní ẹni títí máa ṣe tẹ́lẹ̀ tọ́nà wọn bá wá fi àárẹ̀ tó fi dàn wò ni ló mu má lè ṣe tó sì fi dá méjì ó sì wá dá méjì kọjá ọlọ́run á ní kọ́ lálàáfíà ó tún ní ṣe náà ni àmọ́ kò burú káṣe sùyàmù alhamis àti alẹ́sìnẹ́yìn nínú oṣù yìí gbogbo ìgbà tó wù kọ́ bá bọ́ sí àwọn tó bá ń pín tó fojú sùn nípa fẹ́ sùyàmù nù ṣàbán yẹ́bà nàbì ṣe ń ṣe tó o bá ti ṣe kankan tó bá fi dá méjì kásìmù ẹ ti sọ nínú àwọn kẹta gbọ́dọ̀ sọ́ra fún ọ ní pé tó sùn yìí bá dá sí méjì àwọn kan máa ń kóra wọn jọ láti ipá àwọn fẹ́ ṣe kìyàmù lẹ́ẹ̀lì òru ní sọ̀ṣàbàn àdádálẹ̀ ni àwọn ẹni tí wọ́n á máa tún fọjọ́ kẹẹ̀ẹ́dógún yẹn ṣe sọ̀yàmù náà àdádálẹ̀ ni ẹnìkan ni ẹ mọ́ dáwọn lóhùn darí àdádálẹ̀ báwo àwọn dá wa lóhùn ìwọ ni wọn gbọ́dọ̀ dá lóhùn alákòóbá tí ì sálámà ìwọ tó fẹ́ fòdó tó fẹ́ fi sẹ̀sì tó dákàmà so irú àwọn eléyìí ẹ má tẹ̀ lọ́rọ̀ wọn nítorí pé alákòóbá ti sálámà lélẹ́yìn yọkàn bẹ̀sìn rẹ jẹ́ ni ẹ̀jìnà sí tó má ti pè ládàáda lẹ̀ náà la sọ pé la kathrata ma'al bid'ah wala qillata ma'as sunnah kọ́pọ̀ lópin ìgbà tó bá jẹ́ pé gbogbo tó ṣe àdáda lẹ̀ kó ti kéré lópin ìgbà tó bá pé gbogbo tó ṣe ń kọ́ sunnah náà tó yẹ kó gbìyànjú nípa ìsìn ọlọ́run bá wọn máa ń mójútó kan láti ọ̀nà bọ̀ nípa ìjẹ̀lúbáàbí ti ọlọ́run aṣọ lọ́run lórí àwọn obìnrin bọ̀ apá kan obìnrin kan wà pẹ̀lú èyí tó lo ìjẹ̀lúbáàbí láti fi ṣe sọ láti ẹgbẹ́ wọn dẹ̀ máa ń mójútó sọ láti ọ̀gbìyà ṣé irú wọn bá tí wọ́n bá ṣe sọ láti rí jọ́ gbígbọ́dọ̀ tó la ìlúlé tí wọ́n máa wà lẹ́yìn tí wọ́n ṣe kiri sọ láyẹ̀ fún abẹ́wọ̀n ní ìkẹ̀kẹ́ nínú sọ láyẹ̀. tọ ìbéèrè rẹ ó le bàjẹ́ <laughs> ó ní àwọn òbí tí ń gbìyànjú láti ṣẹ̀sìn dáadáa bíi sọ́láàtì àmọ́ tí wọ́n yẹ ṣe sọ láti pẹ̀lú jilbab jẹ́ kí wọ́n lè ró sọ wọ́n lè wọ sinmi tí wọ́n bá kú táwọn náà mọ wà ń pẹ̀ tó ṣe sọ láti kù ní ah, irú sọ láti àjàmbákú ni wọ́n kọ̀ fún nítorí pé ọlọ́run ọgbà kó ṣe sọ láti ọkùnrin lọ jẹ́ ni àbóbìnrin lójú ọ̀nà tí nǹkan kan nú òòrè ó fi hàn dà so gbogbo àwọn aṣọ tóbìnrin ọba ti wọ̀ tí ọba ti fi nǹkan kan hàn nínú ọ̀ṣọ́ rẹ̀ nínú òhòhò rẹ̀ kò lè jẹ́ sọ láti ní í ṣe àwọn kan ní wọ́n máa ń sọ pé ọlọ́run ní wo gbogbo eléyìí ha tó bọ̀rọ̀ ha nàkó nǹkan tó ń sàdẹ̀kí aṣọ tóbìnrin ó fi ṣe sọ láti ọjà gbàgẹ̀rẹ̀ yọ wà látòrí rẹ̀ délẹ̀ tí ó bo gbogbo ara rẹ̀ ojú àtọwọ́ rẹ̀ ló lè filẹ̀ nínú ọ̀sọ̀lẹ̀ lè jẹ́ bó ṣe jẹ́ tó bá pé ìyàwó rẹ̀ ni ọba wí tó bá jàǹtì rẹ̀ ni ọba sọ̀rọ̀ tó bá pé mọ́mì rẹ̀ ni ọba wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n fi gbà wọ́n sì lè sọ pé àwọn òní àwọn òní jèlè bàbá àwọn olówó táwọn fi ẹ bá wọn rán kan subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الله أكبر الله أكبر الله